Aga, Sokoto, Sokoto Kanyo before leaving Sola, I don't know about Fida, Al-Fida. Ní ìbéèrè ìbéèrè nípa Fida, nígbà tí ẹ̀rákùn jẹ́ kí àwọn ṣẹ́kù tí wọ́n ti ń ṣe ìbéèrè. But uh, time ọ̀dọ̀ Bàrándà yẹn ti láti ṣẹlẹ̀ ọjọ́ ti lọ. Hmm. So, uh, a ti sọ pé tọ́nà bá ní kí ayò wa, bá ní ká pàdé ìjẹ́kú tí a bá pàdé ní ẹ̀mí pípẹ́ lógo náà so àlùfídà kéke òkú òkun tí wọ́n ń dàdé pẹ̀lú kókó kókó kí ọjọ́ kẹta tí wọ́n jòkó kí wọ́n náà ṣàdúrà ọjọ́ karùn-ún àbíjọ́ keje ni àdéjì tí ọjọ́ tó ń bọ̀kan náà sìn lẹ́gbẹ̀ẹ́ tó forty one days gbẹgbẹ́ bẹ́ẹ̀ ọdún kan lẹ́gbẹ̀ẹ́ so kò sí áfíríkà kankan kò sẹ́rí kankan fún pé so that eh, ṣèdá ní òde lọ́gbà tí wọ́n máa ń lò fún náà ni pé kí wọ́n fi nǹkan dín nǹkan kí wọ́n fi nǹkan dín nǹkan seven ní sábà mú lẹ́rú tí wọ́n fi kankan dí mímú rẹ̀ pé ẹjú lẹ́yìn àwọn fi kankan tán mímú tẹ̀mù sòsó yẹ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ tí wọ́n lò fi dá fún mi gbogbo lóyún lọ́wọ́ sọ̀rọ̀ ní koran náà nìyẹn kí ni ìdókòwò wa mi sọ́dọ̀ ti jẹ́ ìjòkó pé èèyàn sọ pé jọ́ kẹta pé àwọn ṣàdá fọlọ́kùn àṣọ ọbẹ̀ kò sígbà tí èèyàn gbọ́dọ̀ máa ṣàdá fọlọ́kùn yẹn lágbà tó bá ti kó tí wọ́n bá ti gbé wọn sàárè sọtá náà bìí sọkọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ká máa àwọn abẹ́rẹ́ kọ́ṣán rẹ̀ o ká tọrọ pé kọ́lọ́n kó fẹsẹ̀ mọ́lá níbi ìdáhùn tí wọ́n ṣe fún bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ́lọ́n kó fẹsẹ̀ mọ́lá kọjá past then ká sì máa tọrọ pé kọ́lọ́n kó foríjì láti gbà yẹn ẹgbẹ́ ọ̀dà ẹ̀yìn gbẹ̀dọ̀ máa máa sàdúrà fọ́kù yẹn títí kí yẹn náà fi kú láyé lẹ́nu bá ń fọdà kọ̀kẹ́ tí wọ́n bá rántí rántí kọ́tà mọ́kàn máa sàdúrà fún kọ́dà bí yẹn lọ bí yẹn dúró bí yẹn sódàtà ẹ̀yin ló láìkì òkú ẹ̀ òun ló máa iyì òkú ẹ̀ òun ló máa ló ń ṣe tọ́lá ní kó ṣe nípa òkú ẹ̀ so kẹ́kẹ́ bọ́dọ̀ sọ máa kó yàn kan jọ máa ṣe gbẹ̀ so wọ́n ti sọ pé òun lọ bá lòun lówó wọ́n fẹ́ sọ pé kíní so èyí pẹ̀lú kó yàn jọ tó fà pé kí wọ́n ṣàdá wọn ṣe gbẹ̀ so pé sẹ́ tọ́tọ́ ẹ̀ kó ṣe nìyẹn àní wọn máa ṣàdúrà ọgán máa ṣàdúrà ọgán dìde lóru ṣàdúrà so owó tó ṣe tó fi kó àyànjọ tó fi ìkọ́ mọ́sáàsì tọ́ba lè kọ́ mọ́sáàsì tọ́ba lè kọ́ mọ́sáàsì ìtọ́ba ṣe bí bọ́ọ̀ lọ́gbẹ́ni bí kànga ni everything ìgbogbo tó tẹ báwọn tí ọba tí ọba tí ọba tó báwọn àbáwọn nǹkan mìíràn pẹ́pẹ́ àwọn nǹkan tó ń ṣe nǹkan báwọn ìwọ náà ṣe àwọn nǹkan tó wúlò àwọn ọmọ ń lọ sílé kéwú wọn ha quran wọn àhàdé fanabi sọ wọn kọ́kọ́ fúra ẹsùn àwọn èèyàn ń lọ sí skul wọn ti dáwọn mùsùlùmí tí wọn serious ẹmọ tí wọn ṣe tí owó ń dààmú wọn tí wọn lẹni tí wọn náwó lé wọn lórí ìwọ náwó lé wọn lórí kan ní pé dáadáa tó lè lọkọ náà lè bá bàbá rẹ kọ́ mọ́ lọ bá bẹ̀ màmá ẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mọ́ra wọn so àwọn nǹkan yẹn ló ṣe pé kínní sọ̀rọ̀ tẹ́ pé wọ́n ah, àkọ́ ìrìnàjò lórí ẹ̀ṣẹ̀ kí wọ́n máa bẹ̀ṣẹ̀ kí wọ́n sì bẹ̀ lórí pínpín iná ìmọ̀ọ́mọ̀ àdúgbò tẹ́ pé wọ́n náà rí pé kò níṣẹ́ lọ́wọ́ àbí iṣẹ́ tó ní òótọ́ pé kínní máa fún lówó oṣù lọ́jọ́júmọ́ iná lọ́ṣọ̀ṣù owó tó tó dáadáa so sóyè máa fún lówó oṣù kọ́lá kó ra mọ́tò fún kọ́ kọ́lé fún ìmọ̀ọ́mọ̀ àdúgbò yẹn sínú dáadáa ni kó ní dáadáa tó rí bẹ́ẹ̀ kó máa lọ bókù ẹ̀ so lówó tó nà tó gbàlá dànù ìgbà owó tẹ owó pé ẹ̀kọ́ ẹ̀kọ́ tí ó jọ mẹ́ta ìjọ méje kan tí mo pé ọ̀tẹ̀ ló tẹ̀sí dáadáa fún wa ọ̀ sí dáadáa ó sá dúró fún ẹ̀ eh, so that so ó sì ní ládá tó ń ṣe so so ó ní ládá rárá ẹ̀sẹ̀ lọ́dà àwọn tó ti bá ládá pọ̀ báwọn tó kójọ gan báwọn tó ọ̀rọ̀ ayé wọn lẹ́yìn ọlọ́run so bí ó sì dáa so pé so pé òun lówó náà ni àwọn akẹ́kọ̀ọ́ náà dára owó náà kò nílò de kò nílò de kí n lò òun náà dọ̀tun tó wàhálà tí wọ́n ṣe ẹ̀rọ ni ṣáàtà àwọn kékeré nígbà tó wọ́n mọ̀ lágùn wọn ò ké fúnra wọn so that so wọ́n tó báyìí kó ṣe lọ́rọ̀ àwọn tí ó tó tọ́ máa ṣe títorí tọ́ náà ọ̀dàkẹ́yìn kan mọ́ màgá kò ní ládàtọ̀ bá rí ń dẹ̀kọ́ máa lè bá àwọn ọkọ ẹ̀ so tí ń jẹ́ pé kìnnìún sùn náà náà fi ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin so kò sí tó bá kò kò kò bá kò kò kò dá rárá so ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ èèyàn kú lásìkò ẹ̀ náà sàhábà ọmọ rẹ̀ kú ìyàwó ẹ̀ kú so ànábì ò ṣe gbogbo ẹgbẹ́ kìnnìún máa sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ sẹ́ni kan lè mọ yàrá sọ̀rọ̀ sọ̀rọ̀ so that gbogbo tí àwọn sàhábà èèyàn kú lára <laughs> so kí ló tún ẹ̀sìn ti náà ẹ̀sìn ká pé kí ni ẹ̀sìn ni ṣé kẹ́mi tún lè jẹ́ kẹ́mi tún lè jẹ́ sìn ni lèyí tó ti wà lásìkò náà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo tó wà ti jẹ́sìn lásìkò náà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ wà láì kò lè jẹ́sìn mọ́ gbogbo bó sọ̀rọ̀ kan dán kan yẹn tó kan pè tó gbogbo bá sọ̀rọ̀ kan ní ẹ̀hìn gbogbo bá sọ̀rọ̀ kan ti ní àbádáda sáyẹn tó dára tó ṣe tó sọ̀rọ̀ wà láì kò lè jẹ́sìn pé tó máa wá àbẹ̀wò iná nìyẹn lọ pé nínú ó ní ẹ ṣọ́ra ẹ jìnnà sí odò nǹkan tẹ́rẹ́ pé bá mímú ìgbàdá tẹ́ni jù jẹ́ sọ́nà ọ̀bà tí ẹ bá rí pàwọn sọ̀hábà náà bí sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ wọn ò fi sin náà wọn ò fi jẹ́ sọ́nà ọ̀bà torí pé àwọn yẹn ò fi nǹkan kan lẹ̀ inú ìbádà láti pé ká má ṣe kí wọ́n rò pé nǹkan kan lọ́tọ́ káwọn fi ṣe ìbádà káwọn fi jẹ́ sọ́nà ọ̀bà kí wọ́n má ṣe àwọn sọ̀hábà fi lẹ̀ kí wọ́n tuntun kí ni tún àdéhùn akọ́mọ́tì lákùn dìínà kan àtúntò àdékùn ní àmàtì ọ̀rọ̀ lákùn ìsìlámù dìínà ngbẹ̀tì ànábì àmọ́ àmọ́ ẹ̀kọ́ ọmọlá tí a bá jẹ́sìn ọjọ́ yẹn ọjọ́ tó lọ sọ àlùkò rẹ̀ nìkan rẹ̀ kò lè jẹ́sìn lọ́dún lẹ́yìn ìdààmú ọlọ́run ti fi ẹ̀sìn ẹni tó bá ń tọ́ wọn dáadáa láti máa ń dáadáa lẹ́yìn kan ti ṣe kíní kan tí wọ́n fi nǹkan kan kọ́ ẹ̀sìn tí ń lẹ́ mẹ́sìn àti dínkù bí ìgbà tó ń tàn sọ ẹ̀ràn bẹ̀lẹ́sàn hàlìhì ipe ẹ̀sìn òpé nìyẹn o ẹ̀sìn òpé màlúzùm kí nìyẹn ládàá àbí lázùm ọ̀rọ̀ ẹ̀ ládàá so ẹ̀hẹ́n so n túmọ̀ sí pé n tó bá ọlọ́run máa jẹ kẹ́rin kan sọ bẹ́ẹ̀ nù sùn ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀ràn pé ó dùkẹ̀lẹ̀ nínú ọ̀nà kan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ló pa ọlọ́run àbáníwọ̀n mi so so katin sai lalala so subhanahu wa sai anama wa sai al'awari mọ́tẹ́lì táwọn táwọn táwọn fi sin náà bá àwọn anábì àwọn sábà tó fi lẹ̀ so ó náà lórí náà ni ó ti táwa náà a máa rà nǹkan mí ìwọ́n náà ní wàhálà so kọ́ máa kọ́ sọ àkọsí tí ń gẹ́gẹ́ o tẹ́kù bá ti kó yẹn ti kí ń bá ìkàlásù yíyan gan máa péjọ ń jọ lọ́dọ̀ lóko gan àti pé àtàlẹ́ tazia ọ̀dà hadith hadith wọn hadith jẹ́rọ̀ bàjẹ́rì hadith sahih pẹ̀tọ̀. كنا نعد الاجتماع على أهل الميت من أثناء الطعام لهم أثناء الطعام من النياحة يعني ìmọ̀ péjọ lọ́dọ̀ àwọn tí ó kúkú fún àti pé àwọn náà máa dá kán tó máa dáná fún yàn jẹ so nínà níyà nínú ìsunkún òkú lọ́nà tí ò dáa tí ìsàmì ká má ṣe má kígbe má ṣe gbẹ ká láṣìírí okú kí nìkan so bí yóò ṣe jẹ́wọ́ bẹ́ẹ̀ náà kan náà jẹ́wọ́ so dàgbé bá sábà máa fa ẹ̀ máa péjọ níbẹ̀ ìyẹn láti dàn sí i ṣé mọ́ pé kéèyàn sọ pé ó dáa lágbájá kò á lọ lè ṣe wá sí ń gẹ̀ o kò bá wọn. wá sí ni wá sí dá o tí wọn bá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá àwọn ọ̀nàdì sọ̀rọ̀ tí ò ní sẹ́fẹ̀ tí ò sì ní ṣe nǹkan mí o wá sí dá ah, kò sí dá tó sì dá ṣùgbọ́n irú àyè yẹn kò bá wọn torí pé yóò fa káàrin ó kó jọ síbẹ̀ so that ìjọfà ẹ̀sìn náà pé àwọn onímọ̀ sọ pé àlùwàsílà láhà hukmu maqsadiha ṣe ṣe wa so ìjọba ti jẹ́ àkàsọ̀ lọ síbi kankan ó ti ní ìdájọ́ nǹkan tàbí sàkàsọ̀ síbẹ̀ náà nìyẹn wọ́n ìpéjọ lọ sọ́dọ̀ ìpéjọ sọ́dọ̀ ara olóko kọ̀kọ̀ bá mu báwo wá sọ pé gbogbo tẹ́ màmá fa pé kápẹ́ ìjọ síbẹ̀ náà tó kọ̀ dáa àdọ̀lọ̀ péjọ síbẹ̀ ṣùgbọ́n tí ń kálukú tí ẹ̀yin lọ kí wọn tí èmi lọ kí wọn tó ń kálukú lọ kí wọn tí a kàn lọ tí ọ̀rọ̀ kan wá ara dọ̀nù àbọ̀ kan wá tìfá kan sọ ọ̀kan wá sí kan ṣẹlẹ̀ ẹ̀sìn báyà rí báyà rí ṣe ṣe ẹni tí òkùnkùn fún pé kò bá ẹni bí ṣe ń ṣe nǹkan láti ṣe bẹ̀ ọ̀rọ̀ bá wá ẹnìkan bá sọ̀rọ̀ nù wa àbí kẹ́nìkan sọ̀rọ̀ nù wa ọwọ́ lásán ọwọ́ nù láì lò tẹ́lẹ̀ ìyẹn yàtọ̀ yajuzu tìfákọ́ mọ́nà yajuzu kọ́sítẹ̀ um, nǹkan tẹ́ pé kàn ṣẹlẹ̀ tí yẹn rò tẹ́lẹ̀ lọ́yàtọ̀ sí tẹ́ pé èèyàn máa ń lérò sí tẹ́lẹ̀ so that kò sí nǹkan tí ó bá nìbẹ̀lẹ̀ so that that's my pé tó jẹ́ tazia òun náà ni ìrọ̀ olóòkú ẹni tó kúkú fún rírọ̀ ìfúnṣòro lórí òkú tó lè mú sígbà tó ṣẹlẹ̀ sí gáàsì sàdúrà fún ẹni tó kúkú fún àtòkù tí ń jẹ́ tazia nù nínú ìṣẹ̀lẹ̀ àwọn onímọ̀ so tí ń jẹ́ ọ̀nà ń sì ń jẹ́ tazia nínú ìdọ̀lá bá wa so that en ẹni tó bá ti tazia fókù ẹgbẹ́ tí mo sì bá bá kúkú fún ní àdínkà àlùbámi náà ló bá rí kọ́lá ẹ̀yán máa ń tazia ẹ̀yán máa ń tazia lórí nǹkan àlùbáàmì tó wá báyà náà ìwé tó bá ṣe bẹ́ẹ̀ ànábì sọ́kọ́ sọ̀rọ̀ wọn lọ́wọ́ wọ aṣọ tí aṣọ iyì aṣọ ẹ̀yẹ lọ́jọ́ àkìyàmà alimọ́ sàkáwí ọ hasana hadithi inú inú tí a jẹ́ pé náà maqasid hasana so that nǹkan tí wọ́n lè ṣe ni tààzí àṣìlẹ̀ kò lásìkò tún parí bí ẹni tọ́tí àwọn táwọn onímọ̀ rí ọjọ́ yẹn ni ọjọ́ kejì ni ọjọ́ kẹta ni o kò lásìkò ó ti rẹ pé ń bẹ náà tọrọ pé kò ọjọ́ kẹta lọ no òṣìṣẹ́ ọjọ́ tí wọ́n lè tààzí à kọ́lá bẹ́ẹ̀ pé lẹ́yìn ọdún kan tọ̀hún dán soy cosete no está bien èèyàn lè gbèyàn lè lọ síbẹ̀ ni lè lọ síbẹ̀ ni èèyàn kọ́lẹ́tà ni èèyàn ìgbà tí fóònù ti wá ń sìn èèyàn fóònù kòsùn tó bá níbẹ̀ so ṣe أحسن لأعضاءكم في الميت وأعظم أجركم فيه الله فلا نأتيكم رحمه وتغمد محتوبات أبد أنا وفريج يكوني ورزق إنه سلسة في مانا سو تنجا تعزيان سودات إيواز فقوي إجاك تانا لكبام وسنتين وليس تعزيان سودان الإحداد ẹni tí ó kúkú fún mi ò kárí bọ́nú ju ọjọ́ kẹta lọ so kìyàs àwọn kìyàs àfijọ́ ni àwọn tí wọ́n rò ẹ̀rí àfijọ́ pé wọ́n fi pé kí wọ́n kí táwọn ọmọ jọjọ́ kẹta lọ ló fi jọ pé ẹ̀hìdáàd wọ́n fi jọ ẹ̀hìdáàd ó sì yàtọ̀ síra wọn so so that àrí tó wá pé ká táàzíà mà ní azza àkàrò bí mo sí ìdàtín kàtàrò lọ xulda min xalal yom min xalal karona yom alqiyama ọwọ àmì tí o tí o dé pẹ lásìkò kankan wọn làwọn bàrà tó ní bó ṣe jẹ nìkó títí dẹ́fi dáa ní kúkúrú wọn kò sọ ọmọ wa. kí ọlọ́run bá kọ́ bá wa fáwa ní ẹ̀sìn ẹ̀dá nígbà tí ẹ̀gbọ́n ń sọ̀rọ̀ pa pàtàkì oṣù tá a wà ní tàǹkì oṣù sábà ń ṣàlàyé fún wa pé ìjọ aṣọra ọjọ́ tí ó bọ́ sí òun náà ní ọjọ́ tuesday wọ́n ti ṣàlàyé fún wa pé ẹni tó bá fẹ́ kó tán dáadáa kó gbà dáadáa kó gbà monday tuesday wednesday àti kó gbà monday tuesday àti kó gbà tuesday wednesday ẹni tí ò bá wà dáadáa kó gbà tí ì gbẹ ẹni tó bá jẹ́ kó mo gbá ìmọ̀lẹ̀ dáadáa tẹ́tẹ́lẹ̀ yóò tún gba aládàá rẹ̀ papọ̀ ẹ̀yà mi lè bí ọ̀rẹ́ náà tún tẹ̀lé ẹni tó bá tún gbà bẹ́ẹ̀ ló kàn ládàá kan nínú ọba kí o ṣe ní ìrọ̀rùn fún ọ. ó sì sọ̀rọ̀ nípa fìdáwò fún wa ó sọ fún wa pé fìdáwò sọ wípé ìjọ kẹta ni wọ́n ti ẹ̀kọ́ mọ̀ wọ́n sọ pé àbí ìjọ kẹta ṣùgbọ́n àwọn afáwọn ìṣẹ̀lẹ̀ fún wa pé wọ́n fi tí ò tí ò ṣe jọra wọ́n fi ń jọra wọn nígbà fi ń jọra wọn ní kẹsìdáàdì wọ́n fi ń jọ ọjọ́ kẹta wípé wọ́n fi ń jọ táàzíà wípé ẹ̀ṣẹ̀dáàdì táàzíà ó sì yàtọ̀ síra wọn ẹni tí ẹ̀ṣẹ̀dáàdì wà fún òun ni àwọn tó jẹ́ fámìlì òkú ṣẹlẹ̀ ṣe tó kù bẹ̀rẹ̀ ju ọjọ́ kẹta lọ. ẹ hmm, tí ẹ ṣe tí ẹ ṣe ìyàwó ọlọ́kù wọn bá ṣe ìyàwó ọlọ́kù sọ àpé oṣù mẹ́rin àtọ́jú mẹ́wàá. Hmm. Hmm. ó bẹ̀rẹ̀ tí ẹ gbọ́ wa ẹ rí àwọn ọmọ ìyá wa nínú Islam àti àná yìí wọ́n ti bẹ̀rẹ̀ àná òní wọn àfààní ìbílà wọ́n ń ṣe ìsábàkọ̀ Kùránì competition bó ti jẹ́ pé àwọn ṣẹ́kù ṣàlàyé ìdájọ́ rẹ̀ fún wa ṣùgbọ́n ilé tí wọ́n ń ṣe wọ́n tún fi ṣe wá láti ilé òfin ìwà lánàá òfin ìwà lánàá.